hallelujah ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ẹ káàbọ̀ láàárọ̀ yìí sí glory prophetic mandate ìwé matthew orí kẹrìnlá tí a bá kà láti ẹsẹ̀ kẹtàléníogún matthew fourteen twenty three bíbélì sọ fún wa wípé jésù lọ gbàdúrà lórí òkè àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ti wà nínú ọkọ̀ wọ́n ń lọ sí ìlú kejì nígbà tó ń dé tí odò kò sí ọkọ̀ mọ́ ó bọ́ sórí omi ó ń rìn lọ báwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó kù díẹ̀ kó bá wọn làwọn rí àwọn ọmọ ẹ pé jésù ló ń bọ̀ òkú làwọn pè lọ pariwo ẹ̀rù bà wọ́n àyà wọn já ṣùgbọ́n jésù sọ fún wọn wípé èmi ni ẹ má ṣe bẹ̀rù pétérù dáhùn ó tó bá jẹ́ ìwọ ni ní kí n máa bọ̀ jésù ní kó máa bọ̀ ó bẹ́ sórí omi ó ń rìn lórí omi ṣùgbọ́n yé wa wípé ó gbójú kúrò lára Jésù ó wo èjì tó ń jà ó wo afẹ́fẹ́ tó ń fẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní rì nínú omi ó pariwo olúwa gbà mí Jésù nawọ́ ó fàágùnkè àwọn méjèèjì wọ́n wọnú ọkọ̀ gbọ́ láàárọ̀ yìí ọmọ Ọlọ́run nínú wàhálà tó rì sí láyé ọwọ́ olúwa kó fa ọ jáde nínú gbèsè tó rì sí láyé ọwọ́ olúwa kó fa ọ jáde nínú àìsàn tó rì sí láyé ọwọ́ olúwa kó fa ọ jáde nínú àìríná àìrílò àìríjẹ àìrímu tó rì sí ọwọ́ olúwa kó fa ọ jáde akaparuza. Si ebelia ó dànà kahuzi abaria katakata níbi tí a gbé ọ pamọ́ sí àánú gbé ọ jáde ogun ayé ò ní borí rẹ mọ́ o jésù olúwa wa àmín.